ẹ̀kọ́ kọkànlá ètùtù fún ẹ̀ṣẹ̀ ní àkókò Mósè bí ẹnìkan bá rú òfin Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ní láti fi ọ̀dọ́ àgùntàn rúbọ sí Ọlọ́run àgùntàn náà ni yóò kú dípò ẹni tí ó rú òfin náà èyí ni yóò jẹ́ ìrántí fún àwọn ènìyàn náà pé ohun ìsìnà ni láti rú òfin Ọlọ́run àti láti ṣẹ̀ sí i àgùntàn náà ó tún jẹ́ àpẹẹrẹ ó tọ́ka sí ìrúbọ tí ó tóbi jù èyí tí ó ń bọ̀ ní ọjọ́ iwájú ọlọ́run ṣètò láti rán ọmọ rẹ̀ jésù wá sí ayé láti fi ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀